الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته يا قوم يا رب أنا مكة يا من ياتي من يكون عظيم أتي إنه من ينبغي ka ọ̀run ní wọn náà kò ní bẹ̀ mọ̀ọ́ká akàrà ẹgbẹ́ wọn mọ̀ ọ́nù ilẹ̀ ọmọ ilé àká bẹ́ẹ̀ kúrò ó mọ̀ ní wọn. bí ibi pé ọmọ yìí ta ọ̀ní àǹbá anáyìn hàbí ìfẹ́ mọ̀ yàn náà ọ̀nà ìfẹ́ ń tóbi yàn nìyẹn sọ́lọ́ bá rẹ̀ sọ́lọ́. ìlàjọ mi nyẹ́ làkọ̀ ọ̀gọ̀ bẹ́ẹ̀ akàrà ẹgbẹ́ wọn ńlẹ̀ ọmọ yìí bẹ́ẹ̀ àgbẹ̀ ọ̀rọ̀ yóò mọ yìí àkọ́mọ́ yìí sáńbà nkárá. Aka náà mú. Ó ti yàgò. Wàhátàtùn mọ̀láyíkà. Bí màláìkà ní kárakára da ya fi jèrè wa. Wa zakara hùmùláhù fi man inda. bí mo ní àkàmà yára ń sámà ìka ọ̀rọ̀ ìjọ ìmọ̀mọ́rí yìí níka ọ̀rọ̀ nígbà lóòkè ní ìlú ènì ọ̀rọ̀ àmì mímọ́ ní ọlọ́ka okòrò burúkú ní wàhálà mi ọ̀rọ̀ àmì ní ọ̀rọ̀ ẹ̀mí àtúndọ̀ màmá àkàmà yára mi nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ àti àwọn ọ̀nà mi èsì ya náà fún mi lọ́sọ̀ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ká ọmọ mi yà fún káka àní kọ́lá mi nù ní ìlà ọjà lábẹ́ mi. topic a jin aka the characters of kawari and their destructive tendencies. شخصية الخوارج وانعطافهم المدمرة شخصية الخوارج وانعطافهم المدمرة ابن حوارج من أتي إبراهيم إن رأيك عام إن أمر كهذا المدن واحد أقول إن أمر ومهمة أما هي انتراكتر أنا إبراهيم أتي أن يسمى أنا رأيك فحلقها قوت جهدو لكن من هو ديبكيت الإفداء يعني ديبكيت يعني ديبكيت تارك دي فلن تفو من هو ديبكيت لكن أنا إلى حوارج هذا الزمان أعبدو ما يتجي حوارج من هو منزولة من هو ana ka iya ka jin muku hawari za ku ka yau da kike san ku dan kuma gumma ya da ku ruwa yau da kike san ku dan al hawari ma da zaman ai ma ka san al hawari din nan alladina yusibu bi sharh al ana ka ta bi abin affected an idan ma ka no an yan kafa an yan kafa na ka don san ala wis kafir don san ala wis kafir idan mun ni an kafa na kan wan san san ko hurmat al ibad wal bilad bere ku biyo han idan ọrẹ mo ni àti bá yẹn kọ ya pẹlú pàtàkì ìdíkù sẹni tó yìí ẹ̀rí ní ẹ̀dẹ̀ dìkẹ́ kan ìpè anáwó dìfẹ́ kọ́mpútù inú ìdá àárẹ̀ ìdá àárẹ̀ àtẹ̀jẹ́gbọ̀n wọ̀lẹ̀ ìdá ọ̀nà àbẹ̀rẹ̀ náà kàkà ẹ̀yìn àkúgbà jàmúyà àti mọ̀rùjẹ́yà ẹ̀nà ìkàkúgbà ẹ̀yìn ọ̀lọ́dá kọ́mọ̀ náà ẹ̀họ̀ ọ̀lá òkú múlò ayọ̀ ọ̀lọ́dá kọ́mọ̀ kúmọ̀ náà ẹ̀họ̀ òkú múlò ayọ̀ يعني بركوت انت جاني الذين ضلوا وضلوا اما يتألوه دي من مجرد فلبدك على الناس دينه بيها نتا ادين الامي وبركوة سواوان يعني بركوت انت بكوت كتبه سبيل انا اذا كل من يشهد الحق في مسائل التوحيد والتكفير أما هناك كان إيه كان كنا نقول إيه ẹni kàkà kọjá tó mú yẹn náà wọn kọ yà kà kọjá ikú àbúrò yàrá ìdìbò tó sàn tó ṣùgbọ́n. lẹ́yìn náà ìgbọ́nì náà wà àhùjáfì náà yàrá ìdìbò tó sàn tó àbẹ́ nàrà àtàbẹ́ náà kì í oṣù mẹ́jọ náà ní àhùn ìtẹ̀wọ́ sọ́tún wọlé ìṣẹ̀dáàdì. ẹni ẹni ìgbà kẹka ahlu tawassus amadina aka n'ẹlẹ wàlẹ ìsìgáàl bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ adina aka na ana ya ahun ka ẹni náà ní fanfa nọ̀rọ̀ ikú àbúrú ẹni náà ní fanfa nọ̀rọ̀ ikú ọmọ yìí àmà yẹ gọ́nẹ́nì bísí wà hàn ana ẹ̀kọ́ ìrẹ́ wà hàn ẹni ẹ̀gbọ́n náà ẹ̀ka ahlu na adina أمرك وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس أنا لا نقول كل شيء الأمة أنا كون بالمكانة أنا أهل السنة والجماعة وما أقلهم في هذا الزمان أما أوضع يمكن أهل نمان أن يلي يسيرون قالوا لما كان أنا بكل أن يكون بالنهار نعم إليه جميعا يجب هذا المهاجر to في the people لا dedicate راجيا أن يكون للجميع سبب الهداية والرشاد يا يريد مني كلمة مني أقول إذا أنا راجل أقول رجلا بابا كاجان أقول لك وأن يكون نفس الإسلام مغلاق السور دعوة إذا الله مقرر ما يكون بجوز على دعوة دعوة يجب من الجهود إنه تعالى يهدي من يشاء أيضا فدكتور عمري أنا إذن هذا قول جلت يدي آه لكن أن كانت الخوارج شخصية الخوارج وانعكاسهم المدمرة character الخوارج and their destructive tendencies صحيح خوارج إمام الشهر الثاني أنا يونس الرجاني المؤمن والنهل page one twenty nine أكا الخوارج عقل الخوارج كل من خرج على الايمان أنا لو عبدلت أمي كا إيه رجال الجنة برضه على كونه كا أدرك بك جيلا أو جيلا إمام شهرتان يا كلامي الذي اتفقت الجماعة عليه ana kaka jaman ni o tere nke boko ono na dog den yeye ina me na kome ni je wa ka je be o rijal oka abin nan oka yusamma kharijiyan amara na ni khariji ai kunya ai ko dai sai khawari mana ana ke arabic lesson ne ne kharijiyan kharijiyan khawari أقول سواء كان الخروج في أيام الصحابة على الأئمة الراشدين الله أمر نعم، أنا ما يمني أصحابه أنا أئمة الراشدين أبو بكر عمر عثمان علي رضي الله عنهم أجمعين أنا من أنا على أنا أنا علي يلمعك أي كان بعدهم على التابعين بالإنسان أو كان أنا رمى منه يقال إنه متابعين إنه كان نفاس أصحابه إنه والأئمة في كل زمان أتعبد بدين من الدين أنا أقول أنا أنا بني أنا تعبدتي إنه كان بأربد كنا خوارج أكاين لم يضع بمعنى ذلك وقع بمعنى في الخوارج وقع أن أن كمل بيدي بخوارج من ومن فائدين كميكا بالتكثير صاحب الكبيرة فقام عم يبان ذات الكافر يتخلون من في النار ذات عقا من أبا عمر نبنة عمر أقول أكبر ذكرنا مجاهدهم في أسماء مجاهد الخوارج أقول نعم مجاهد من أمر الناس عن مجاهد أمرك الخوارج أنا مليون آه ọkùnrin ìkọ́ àwọn rè ìlú pàtàkì ìmọ̀ látara yìí. وكأيلم أن أول من خرج على أمير المؤمنين علي رضي الله عنه إن كان كذبات عن مدينتهم دخل سيدنا علي رضي الله عنه دور الزوجة جنتي جماعة ممن كان معه في هرب السفين أقول جماعي مناكا أن يرتجنا لها بدأ رقو السفين أن بطل السفين وانتبه خروجا عليه ومروقا من الدين إذا قلنا من انزلنا بك رقو السفين ذلك علي بإذن الله لما رقو بطل السفين أصلا لا هم كتب من عيدا إلا مرة رجال كيف يبنى عليه ومروكو من الدين أني أعطمون ابن نون هنا ابن نون كفرون أني وهي ذهني العشعف ابن قيس الكندي أتي مأسل ابن صدقي التميمي أضاف أني زيد ابن حسين الطائعي آه المؤلمني ẹni náà ọmọ rẹ ọba ìjọba ní ẹni ọyọ kùsìrì ẹgbẹ alẹ ọjọ lọwọ ni ẹ yà ní ìwé ẹnàkàrà ẹni ní rìjálẹ nìfà hàlẹ nìfò nìfà lọtọ ọmọ ìyọmọ ọmọ wa fẹ ìdòwú ẹ kọ́ ní àwọn mùsùlùmí ìmọ̀ kan ní òní ẹ̀ńtìmì ìfẹ́ ẹ̀tẹ̀tẹ̀ ní ìfẹ́ ìgbà bọ́tà bọ́mọ̀ òṣìṣì láàbà tó nà ní ìṣe bùbù àwọn mùsùlùmí ìkó ọmọ yìí yìí máa ná ẹlẹ́kọ́ ní kí ọmọ rẹ̀ tó lórí ìwọ̀n tàpẹ́ ní. àwọn mùsùlùmí ẹ̀rọ tẹ́ńtì ìkọ́mọ ìlú ti dá ìṣẹ́jú sí islamic state ẹ̀rọ ìdí ana mara a akara na ni akara na ni fitin na na ni na ba mara ni ama je de fere ko na na bi ama je fere ko na na bi ama je de fere ko na kafir ama je fere ko na munafik eh ni ko na ba ni ni na ko ta ko ni inshallah lari a ani ana ro ni na na ke ni ko ni ọ̀nà àkọ́ yìí náà ti lórí ìgbẹ́lẹ́sìn ìmọ̀lẹ́ òfin ìwé ìdáhùn ìwé ìròyìn ẹnkata nana ama nílé tèrè ní àtàwọn ní ebi ìtẹ̀mọ̀ dáa ọ̀rẹ́ rẹ̀ mọ́àyà ìnà àbí sèfì àbí sèfì àlọ́rọ̀ jẹ́ lọ́wọ́ ọ̀hún àwọn ẹ̀jìnà usman báyìí àti bẹ́ẹ̀ tàn náà fẹ́ràn ọ̀nà yẹ̀fọ̀ ní ìgbìmọ̀ tó ń lórí inú mọ̀lọ́rùn. that is one of so many things. Èyí tí èmi nìkan wọ́n ti A ti sọ wọn àti ní nǹkan àbá náà yẹn. Nítorí àwárí jẹun nì. Ìwé tí àwọn gbanasowó ni ó ní Abdullahi bin Sada, náà àtúnṣe Bá a sọ daka usman na manka jana ẹgbẹ kúbi ẹsẹ ìdíkà usman ìgbẹrẹ wà manka bìnnẹ sì yẹrẹ ní ìdàjẹ ẹkẹ ẹnna ẹnyẹ na ẹgbẹ e usman àti bí màá kárí ọ̀nà àná ọ̀hún náà ẹ̀ta àhàpọ̀ nínú àwọn kan wà ẹ̀yìn ká olympic ẹ̀gbẹ́ yẹn sì fún ọ̀hún náà náà rẹ̀ ẹ̀dúkọ̀ ojú ìwé ta ọ̀ fún oníjà àbẹ̀ nípa àkàtì ka. they proceeded from Okomoni that's around the Irebu Bẹ́ẹ̀ka ayé sẹ́yìn náà Usman rọ̀jẹ̀ lánàá kọ̀wé ní pọ́ọ̀lì bẹ́ẹ̀ wọ́n kàtà náà fún Haliza. Ṣé náà fún mi ẹgbẹ́ dé yìí? Àkókò akóhọ̀rọ̀ wa kọ́ máa wọ̀ ni. Èrè ọmọ wọn ni ìlú ń tọ́lẹ̀. Àmọ́ kọ́mọ̀ Haliza eré ń rà kọ́ rè. Ààrẹ náà lórí ti náà wà wá àdúrà ìyá ìjọ ń fúnpẹ́ kó fún un ẹ̀rù náà àdókò tó kó fàyà lọ́pàá tó house and hosẹ́yìn wọ́n tẹ́ wọn náà jáde rajala ahun jáde díẹ̀ na ànàfẹ́ ní òfin ìyẹ̀kẹ́ náà nìyí àwọn ohun báwọn ní ọ usman ìyẹ̀wà ọ̀rọ̀ ẹ̀ house and ká adábọ̀mọ́ ní ẹ̀rù ẹ̀rọ àwọ̀ wọ́n fẹ́ adábọ̀mọ́ ní nkú ebi tó dín adé ẹ̀rù sànà náà lè. ẹ̀rọ fún àtànà kò wọ́n mọ́ yẹn mọ́ pẹ́kẹ́ commitment ọmọdéni sí ìyàwó àmì. èdè mi ò rí ká ẹ lọ́kùnrin mi gbé sáà fún ìdílé yìí. ọkọ ìdílé náà ká ẹgbẹ́ ìdílé náà fọ̀ náà ẹ̀ àkọlà. bẹ́ẹ̀ gbèmí èyí ọmọdé mi yìí. ẹ̀rọ àwọn ènìyàn yìí àmọ́ ọ̀nà ìkàkà èlé firi ẹ̀hún ọ̀nà ọba àrẹ jẹ̀ ntẹ̀ bẹ́ẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ àmọ́ ọ̀nà ìkàkà ẹ̀hún nìka àdéhùndòdìdò àná mèrè ètò ẹ̀yẹ ìnam ẹ̀yẹ ìnam ẹ̀nà wíwí muhammad ibn abubakar muhammad ibn abubakar ọ̀nà ní ọ̀hún bẹ́ẹ̀ àìsàn bẹ́ẹ̀ ẹ̀yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àná ti usman bẹ́ẹ̀ tẹ̀lé fún yìí. لأنها كما هي له العواصم من القواسم في تحقيق مواقف الصحابة بعد وفاة رسول الله صلى الله عليه وسلم فإذا طيب، أنا أبي سعادة من بنتين أنتم ما شاهدتها آه إمام القاضي أبو بكر أبو بكر ابن العربي المالكي رحمه الله آه طيب، كما عبد ثلاثة من هيستي دكتور بانوان وقال أنا يا yẹn nà ni ẹ especially ìjà náà ń ṣe à they can never get to me wéèrè eléyìí ní bọ́tà ọ̀ ẹ̀ ká usman wòlé di ọ̀nà and muhammed ibn baka eh, ah, náà náà na usman ti ṣe hàn and àbọ̀ náà kàrẹ́ ọ̀nà ara ní marriage náà pèsè ọ̀nà àdájọ ọ̀rọ̀ ìfúnmá kan náà wọ́n àti ọ̀rẹ́ kúkúrú muhammadu mbàbàtà ọlọ́ọ̀dì gbẹ̀sà ní ìṣe ní osman kakọ́ náà ọwọ́ gbọ́dọ̀ náà akọ́nà náà rẹ̀ ọmọ náà yà wà wọ́n. muhammadu wọn àwọn ìlú rẹ̀ tẹ̀lé ẹ̀kọ́ màá rẹ̀ hasan ọ̀rùn wọ́n ti láàbùn lẹ́kẹ́rẹ́ ní kò àwọn oníṣẹ́ ní da wọn. orúkọ ìsìlẹ̀ ni wọn nira ọ̀rọ̀ ọkùnrin ìsìlẹ̀ wọn náà ìsìlẹ̀ ẹ̀rọ ìbílẹ̀ ìmọ̀ ìjà rẹ̀ yẹn mọ̀ bẹ́ẹ̀ kú ìrọ̀ mi náà nù àmà wọn. wọ́n yóò dúpọ̀ àkàn wọ́n ní àjẹrìbọ̀ tààdé àbẹ̀dẹ̀ àdìsí yẹn kúnà. ìrọ̀ àná wa kẹrẹ ọ̀nà ìlú kẹrẹ ìgbóra àwọn àbẹ̀yìn yóò nà na ìyàrá náà rẹ̀ fà wọ́n. àwọn ọ̀nà dọ́wà àná wọn ọ̀rọ̀ fún àkàndínlẹ́ ìmọ̀ dọ̀rọ̀ náà ní ìwé náà ẹ̀mí náà ní ìjọ yìí ní kọ̀ ọ̀nà dọ́wà náà fọ̀ ní. àjẹlẹ̀ àwọn ìhọ̀rọ̀ náà rẹ̀ bẹ́ẹ̀ tó wọ̀rọ̀ wọ́dọ̀ ìhọ̀rọ̀ náà nyanya. náà and then my dad is there they don't want to take it like that eh nobody is there eh but why tell me how possible carry don't only to call our land eh because I need another explanation to that don't only to call our land ẹsẹ ìjókòó ìrọ̀bọ̀dọ̀ mi tó dáhùn ọ̀rọ̀ ọ̀rọ̀ tó máa kà náà a ní ìmọ̀lẹ́rọ̀ yìí muhammadu ibn abubakar wọn ní sílẹ̀ nìyẹn. ọ̀nà mi ní o ti kọ́ làjọ ní àákẹ́rẹ́ ní kìámà ní yẹ́nà láti the fire palace. the fire palace àmì on abubakar umar usman ali an yi lakon ba na da sai wani da wata kristiyani mun ana wani saka ya tana da yake da mai dukuwan abubakar duktu umar sai ta ga tana the fire palace Every story I'm not considered I see it like this. and and you you look then do like Ẹnu ọ̀nà ìyìnrere kọ́tù. Ẹ̀lẹ́ Now, we kọ́ọ̀tù àlàwọ́sìn nínú kọ́ọ̀tù. Náà kúlẹ̀ tó you fún àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ yìí ti sọ́nà nǹkan jà náà kọ̀rọ̀. Bẹ́ẹ̀ aká ọ̀ka yìí. Ìjọba àmà òfin nọ́ọ̀sì náà. This is ẹ̀mí kan kan this man kaya muhammad ibn abubakar ka ó iná mara wọn ni àbá àwọn ọmọ wọn ni mo fi wọn mọ ànàgbẹ́ mọ̀ nínú rẹ̀. mo tún wọn náà á lè jẹ́ àdúgbò tí ìwà ní èrè rẹ̀ ó ń bẹ́ẹ̀ mẹ́ àgójútọ́ òun ní èyí náà ànàgbẹ́ mi pẹ̀lú ẹ̀ka mi. wà á dé ànàgbẹ́ òbí mi fún mi ní àmì ìran káka ọmọ ọyọ náà bí mo ti ń tẹ ẹ fún bá ara rẹ.

sàhádì ni àdókòókò ẹ̀rìn náà ká ọ̀rọ̀ anára iná náà wọ́n ní orí ká ní àṣà ọjọ́ náírà ní ọ̀rọ̀ ìtumọ̀ àkànà ẹ̀ tí wọ́n ti fi lè tẹ̀fàdì ọ̀rọ̀ ìdíjọ́ ìdíjọ́ náà kàkà abubakar umar usman ali ọmọ ọlọrọ nani sadiq náà ní sẹ́yìn ọmọdé dan different from sẹ́yìn ọ̀gbẹ́ni ọmọ ọlọ́run bí wọ́n yà wọ́n the hack with ìṣẹ́gbẹ́sì bí akàlẹ́ rẹ̀ kúkú. ìyàgbọ́n náà jẹ́ sí àfáàjọ náà tó yín wọn pèrò láti sọ̀rọ̀ rẹ̀ kan àní àdìsí ní mo sáàrù ìrọ́gùlá àdìs mọ̀kàlífà tó sékọ́ àwọn ìfẹ́kọ́ látàbí yìí sáàrù bẹ́ẹ̀ ni ọwọ́ báyìí ká bẹ́ẹ̀ ni ọwọ́ nínú ẹni bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni pèsè ẹni ẹkúta bẹ́ẹ̀ ni yìí àwọn. báńkì rẹ̀ ń rẹ́ ká ẹ̀ta báwọn kàkà ní nàìjíríà ń kẹ́ra

saboda yau na gida oh a sabu da manin nan now in gaba ne da gogonin a ali amma da gogonin continue di be ali zai na gaya campaign in malafin ya kuma a yi sayyidina usman ana ranyanya da nan sauro da ka amma za mu yi bẹ́ẹ̀ fún owó ìsọ́nà má ka ẹ̀sẹ̀ má nà yín lẹ́nu bí àbúrúkà bí yóò tó ayé bá a kúrò nìka bọ́ọ̀kà fàjà àgbẹ̀nu na ka rọ́jò láàánú ẹ̀rọ náà má nìyẹn a bẹ̀bẹ̀ sọ̀tọ̀ ní àwọn òṣìṣẹ́ ti fi mẹ́rin a máa jẹ́ dáwà ní sí ìsìn mẹ́kọ̀rọ̀ dá ẹ̀rọ a in and grace but an kuma yau an hannu wani yau ne na abu mai daga jimai usman ko a hadisi an kwa usman ke nan tun wuri kara a wani ka wallahi na fi zai ya kuri ke yau da usman ana ban yau da ya ɗarin da yau hadisi da wasu ya hadisi a nan asana wa sa'a wa in wa

ina ne ka kama da hakuri ona ma kwere na yake jesu ya oni katawa katawa tawa da sorting out mọ́ra kama da wẹ́rẹ́ na wọ́ra kan ẹ́n ẹ̀rẹ́ na so na usman bẹ́rẹ̀ ẹ̀rẹ́ nínú kúrò ahẹ́ that the battle now is between us muhammed and ali then the main the main line of action ọ̀rẹ́ kò ba ku san hannun nan ina a yaran ka mu ayo kamfe je yan da kamfe je yan na nan ya da ka now analyst battle of fifteen battle of fifteen uh, wearing alhormon or oh, make effort kọ̀nà kó ìwé Honorable Kamir Abu Said Muhammad. Kamir Abu Said Muhammad. Ọkú èdè onítàkùn àṣàjọ náà. Láti Abubakar Umar Usman Ali rọ́jò lọ́wọ́ ní Hajmayin. Onítàkùn náà ka Ibn Kathir àti Ibn Jarir Tabari àti Imam Suyuti. Láti onítàkùn náà pẹ̀lú ìtura àhọ́rẹ́yìn. Láti ànìkà any bottle of perfume ọkà anyị ninety nine thousand sorry ninety thousand soldiers ninety thousand soldiers ọni anayi soji ẹyìn náà lè rẹjọ lọ́wọ́ yìí that is. 36 years after Hijrah. Onye kwumita ahụ ka mere Adam ka erekwesị kọte. Ahụrụ m na ka ọrụ atụ na dịka omume ọrụ ya ka. Tupu ya ala enyi nwanchi ahụ mere ọnụ n'ihi dị asa asa ka ndị onye ni 90,000 dị dị ẹ̀ẹ́dẹ́gbẹ́ mọ́tòmí mọ́ ayé àwọn ìgbà bí mọ́ ayé lọ́mọdéko eighty five thousand soldiers ninety thousand ẹ̀yìn náà kọsàlà bẹ́ẹ̀ àbàrẹ̀ bẹ́ẹ̀ náà sáà fẹ́ẹ́ náà sẹ́gbìnà àlè bí mọ́ ayé lọ́kọsà yìí eighty five thousand soldiers. Dáàbẹ̀ ni àjọ, ìgbà ni ẹni ẹ̀rọ bẹ́ẹ̀ àjọ, ìgbà ni. fifteen because mọ̀ ọ́yìn mọ́ni gbèlú ìrọ̀ àká náà ilé náà yóò gbèlú sí ìrìn amadéwà jẹ́ ìgbà ní fifteen ìgbà àkọ́rin today ìrìwà ìfúró. ẹ̀rù bá jẹ ẹ̀mọ́ ẹ̀mọ́ gbèdìdì tá mi sáà mọ̀ ní ìta ẹ̀ẹ́.

ìdílé ẹkú bá bò yá mi tí ó yẹ fún inú muharram ìdílé ẹjọ́ oníbà inú sàwọn àmọ́ ọrụ náà rà ní ẹ̀sẹ̀ rẹ̀ ọ̀rọ̀ bá ọ̀rọ̀ fún báwo di báwo inú muharram muharram the next year shawwal thirty six years after hijra and then happening then thirty seven years after hijra muharram àrùn nàfẹ́rù pé ká ẹ̀yìn nàrẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ̀nà ẹ̀yẹ́nà ọ̀nà then ìwọ́n náà ní first sufferer. Namanya milyon ay safar. Kaptan yung sasang gira, dedi dedi, dedi dedi, çözerim, dedi dedi, çözerim. Edeceğim atın, yaka, ekor hüman yapacağız onu. Milyon ne fa? Tabii milyon ne kadar koyu. Ya sabah sefer kenar koyun. بفات رسول الله أعبر مكة بدنا لم يتعين لكننا مكة أجل أنا كأعمل مجازي من زي يفهم حتى أفعل اسمه والدماغ كنفان بس أعلم كيف يفهم المرام هاي كم من مدهورة من كيف أمير يفهم جاهز يا رمز أجاك الله يا وقال ẹ̀rí àpò wọn akata bí ìlú kọ wọn náà wọn tó hẹ́ẹ́dì wà náà. dókítà kọ̀tọ́ ní kíláàmì à kíláà ká bíláàmì ní kíláà kọjá náírà ń gbóni. àdúgbò ẹ̀rọ ní ní kọ́mídẹ̀ǹtà ìdíjọ́ ní lábẹ́dẹ̀ bá ń ìdíjọ́ ń dáhìn náà. gbẹ́gbẹ́ ìdíjọ́ gbẹ́gbẹ́ ìdíjọ́ ẹ̀fẹ̀rẹ̀ ọ̀kọ́ mi lè bẹ́ẹ̀ àmì pẹ̀tẹ́ náà ẹ àdánwò gbẹgbẹ lónìí. Ani maa gbèdúgbò ọkọ òfin náà mú yẹn akọ ọkọ òfin dà. Èdùgbò báyìí ká gbẹ̀gbẹ̀ ìṣòro tó tó ní ìmọ̀ náà wọ̀. Wọ́n á rà ní kàrí ninety thousand àdúgbò náà lè eighty five thousand àdúgbò ọ̀rọ̀ àgbẹ̀ ni one hundred and seventy five. Àgbẹ̀ máa káwọn ní ìrìn àdúgbò ọ̀rọ̀ àdúgbò náà.

ọ̀rọ̀ ní fúlàkà yìí àmì ẹ̀yẹ́ ni wáyé lè ní àbàdé lọ́dún buhari à. ìfọ̀nà kọ́ ọ̀tún nígbà ń ké ìyàgbé tí ní ìlú ńlá bọ̀ bó di ńlá bọ̀ láwọ̀ ńlá bọ̀. Now, àdókòó ìdínàlè rẹ̀ bẹ̀rẹ̀ àdókòó ní ọmọ yìí kà pé bẹ̀rẹ̀ àmì rẹ̀ báyìí dèjì dé náà lùkà àwọn àjọ mi adaka àwọn ènìyàn sí ọ̀rọ̀ ka ẹni òkú nkẹrẹ lẹ́nu ẹ̀rọ àrẹ yìí dìkú àkọ́nà ọ̀rọ̀ mi. àmọ́ ẹgbẹ́ ẹ̀rọ nkiri na àwọn ìgbésẹ̀ náà lẹ́ẹ̀kan lẹ́kùn ní amar ìyá ti rẹ̀ ramadan ọ̀hìnì ẹnipa àkànnà ìdí ọwà bí islam ẹnipa àkànnà ọ̀hìnì wà nìdí kọ́ọ̀dù náà bí kálínà bẹ́ẹ̀ yẹ kó dáwà bí islam bẹ́ẹ̀ ti àánì àmà àrọ́mọta nìjẹ́ dáwọ̀ ni. àmà rẹ̀ fún ọ̀gbìn tó ń yẹ kọ́ lọ́nà àmà rẹ̀ ìràgọ́ náà ká lè dèrò dẹ́yẹ ìràgọ́ náà ká ẹ bá adínà bẹ̀rẹ̀ dé bẹ́ẹ̀ hàmà kọ́rọ̀ ẹni bá àwọn ina zama mana ammar bane nan ibn ali so ta am ka ga yau na bi ta ibn ali ne ke ne mu o yi fara na o ro mu aka da mu ro idan mu na ta ke ne gbogbo ke e se na na e, na ta da ta e, ta bi ko ko ya o o ti ari ta na wa ammar bi na ke ke ne ke ne na wa e, na wa wa ehn an sama ka wa mu tuni wa mu wa na ìgbà ọ̀ọ́ni àgbẹ̀rẹ̀ ìdí àwọn fún ọ̀sẹ̀ ìgbà nìkan náà ìṣe àlá báwọn ẹni hàlá àlọ́gbà wípé tó ń lè dìklẹ́ ẹ̀mí ọ̀ọ́ni. àgbẹ̀rẹ̀ ọ̀rà anára ni wọn amá sọ́nà ọ̀dọ́ mi lóore ká àkókò ara ọ̀dọ̀ mi bẹ́ẹ̀ mẹ́rẹ̀ kún yánú jáwé. àríwá ẹ̀mí ẹ̀rẹ́ náà bá tún ká tàn ní lẹ́nu ní bí òbí ọ̀nà màá wà nánà mi ìjà Now, these are the Rajanov's two of weapons. Uh, now is right to ask Now to. Normally, it is like, ah, around him. But it is too late. It's too late. Because I don't know, I'm not in the office. And, and, and, and, and, and, and, and, and, and, and, Let's give them a right and address lessons in England along with the Asura Honani. Ìdí kúrò náà rẹ̀ ẹ̀ka ẹ̀. Mọ́lá báyìí kò ní ìdí gbàsì ká wàá ní Afghanistan Umar Sanúkọ̀ rẹ̀ ní kàtà Afghanistan. Àwọn náà ìṣẹ́ ní ìgbàdàn náà kàkà àbọ̀ ràhóran náà ràhóran. Tí ó tẹ́ ga ràhóran bí jọ́ǹbà

equal air. Pẹ̀lú ẹnu màmá náà, báwo ló kílẹ̀ kọ́sí àmàlù ni wọ́n fèrè ó? Ní ilẹ̀ tó jẹun. Àmọ́ màmá kàn án, òkú mi bẹ̀rẹ̀ máa nà pé àwíká. Àyíké náà yóò wọlé fún mi nílò ẹ̀ná ìkẹyìn. Kẹ̀tẹ́ ẹ̀rọ àyíká ìfẹ́ nínú àná ní ẹ̀rọ àyìn. Ìnáwó báwo ẹ̀kọ́ ní ọgbà àgbẹ̀rẹ̀ àyíká náà rọ̀ mí? onye ọ ka agha nka dọkịta bụ usoro mkpi mala agba anakwa akụrụkụ na onye na na mgbe ka na akụrụkụ nna ọrụ dị n'ụlọ ndọka na ahụ ahụ ya nyere agụ ka ụwa ara mbụ enyere ahụ amarị dị máa ń wá oṣù tó nìyí ọmọ àti máa ń tọ̀ ìgbà èébè ọ̀gá ọ̀wọ́ ọkọ̀ yìí ọ̀rọ̀ náà jẹ́ dáadáa ní ìfẹ́ ìdánù bẹ́tà. ìyá na náà ni ọ̀tí àgbà ọ̀hándìrí ìgbésẹ̀ ọ̀nà àdó kejì náírà. amúlùmí láti dọ́kà wá fún yàrá dọ́kà àmọ́ fún kuran ẹnì àbí mọ̀ ọ́yà ẹnì ẹ̀mọ̀ fún kuran náà wọ̀ bẹ́ẹ̀ màá mi sọ wẹ́ẹ̀ ọ̀yọ̀ kú ẹnì màá mi sọ wẹ́ ọ̀hún mi àtọ̀hún mi ọ̀rọ̀ fún kuran bẹ́ẹ̀ sọ ọ̀há sọ náà àbá kìtàbọ̀ sí nàkọ́ ẹ̀tọ́rọ̀ òbí mi kọ́. àmì náà ti náà sọ́jọ́ pé ọmọ àyà báyà wọ́n mi. àyè màá náà nánú mọ́ ibi ní alẹ́ ìta ẹ̀mí ẹ̀rẹ̀kọ́nà ọ̀gá tó kúrántì nínú ẹ̀ ń lo ìjọba kúrántì nínú ẹ̀ ń lo àákó kò ẹ̀jẹ̀ tẹ̀. فرج الله عنه ọjọ́ àdán owó ọ̀kára ọ̀nà èyí ara àdán owó ọ̀kára ọ̀dún àkọọ́lẹ́fẹ́ tóbi nígbà ìsílẹ̀ ẹ̀rọ tó lókè

ẹ̀rọ àtẹ̀rẹ̀kẹ̀kẹ̀ lọ pàtó wọn ní kéde kẹmẹ ju ikú yọ ọ̀tàn fọ́ọ̀fù màá náà àmì lè tó ìkéyìí. bẹ́ẹ̀ ẹ̀rọ yẹn ní bẹ́rẹ̀ hàn ẹ̀rọ náà kà gbogbo àlè kẹfẹ́ ní àkàwọ́ ẹ̀rọ olùgbé rà náà sọ àyè ẹ̀kú jẹ kẹ. ó kàn án náà wọ́n dábọ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀fọn náà lẹ́ẹ̀kú náà náà rà kàpẹ́ ẹ̀rọ kúrò yìí. ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ àwọn kẹ̀kẹ́ ètò ìrìn inú koran ìrìn àbá wẹ̀rẹ̀ kó jẹun àwọn àwẹ̀rẹ̀ kó jẹun. báyìí plan nǹka ka anyị anyara anyị n'aka n'arịba ọdịnala dáànyà lẹ́yìn náà ta ní àyíkò ìgbà wọn rẹ̀ dáàbá yà kúbi ìgbà ọ̀rọ̀ mi. Eight injustice ọ̀rọ̀ àfẹ́tẹ̀ mi ni. Ẹni wọn kà fẹ́ injustice àná na Àkànyà lẹ́yìn náà kan náà àyìnbá làwọn náà fẹ́ ìgbà mi. na lẹ́yìn náà mọ̀ ọ̀rọ̀ dáàbá yà kú dáa kà á. Kàhún. Thank you so much. Jazakallah khairan. Ẹni ìlú ló máa

bẹ́ẹ̀ kọ́ ẹ̀mọ́ bẹ́ẹ̀ kọ́ ẹ̀rọ ẹ̀mọ́ ẹ̀tọ́ kọ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀mọ́ ẹ̀ wà mẹ́tò àbáyé ìgbà ní ìdáka àṣẹ́gbà ìmọ̀ àbá náà náà ìfẹ̀rẹ̀ ní na ní ìnáyà bá ń bẹ̀rẹ̀ kíkọ́ ẹ̀hẹ̀ ọ̀ma ní ìnáyà ìfẹ́ rẹ̀ akọ́ destructive tendencies. وانعكاسهم المدمرات